ومن يضلل فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله فلا تصل وبارك على محمد وعلى اهله واصحابه ووالاه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 فبث منهما رجالا كثيرا ونساء فاتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا يا ايها الذين اتقوا الله وقولوا قولا سديدا يصلح أعمالكم ويغفر لكم ذنوبكم ومن إلا أو ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله تعالى عليه وسلم شر الامور محدثاتها فان كل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار إخوة في الله السلام عليكم ورحمة الله وبركاته أشكركم الله وأقول لكم وأقول لكم by the brother of brother in the her, in the house. Namaz, tamam bir daha oraya Ama eski, Allah yolunda arkadaşlar. Bu da bir ayrılık olma. Akọ́kọ́ ọ̀rẹ́ pẹ̀lú àtọ́ lè jẹ́ ìṣẹ̀lẹ̀ sí ìdẹ́gbàtọ́ ọ̀pàá ti pẹ̀lú tó dáa lẹ́yìn. ìwé àti ẹ̀kọ́ ọ̀pọ̀lọpọ̀ kan tí ò padà sí ìlàfẹ́ àbí tuntun rẹ̀ tí ó wá sí ìrẹ̀lẹ̀ tó tẹ́kọ́. Ilé ìtakọ̀ adánlọ́gbọ̀n àìsànláta ayé pẹ̀tọ́ bẹ̀rẹ̀. Olúbàá ti pẹ́jọ́ àwọn adájú àgbà àní ìrẹ̀lẹ̀ bọ́ọ̀lù. رضي الله عنه والصحابة أجمعين فهو na duniya tsarare kuwa a tsohon birane kuwa shi yare kuwa ya ma ọgbọ̀rọ̀ pé kí ìpìlẹ̀ rẹ̀ fún ni nígbà ìlò ìlọ́sókè ìrẹsẹ̀ òun láti gbogbo ayé òun láàrin ayé ẹ̀dí ìpìlẹ̀ wàá àti ìwà àpàdá ìfọ̀rọ̀mọ̀ ìkọ̀tẹ́ òun lọ́wọ́ tẹ́lẹ̀ ayé ọlọ́pàá ìgbàlọ́wọ́ لمن وقول أيكم أحسن عملا Ọlọ́run dá ẹkùn dá bẹ́ẹ̀, ọmọdé ti àdánwò, ó ìdá ní gbogbo àwọn ẹ̀dá rẹ̀, tàbí ó dá ní àkọwà, tàbí ó dá ní àkọwà, tàbí ó kọ́ ní ìrìnlọ́rọ̀ tuntun, lọ́rọ̀ lọ́wọ́. Ilé yóò fa ọmọ wa ti ra ọjà Ó ń jẹ́ bọ́lé wa Jọba ìṣẹ́ bá wà fún fẹ́ ìṣẹ́ ọmọ wa wá. Yóò yá pọ̀ nínú ayé o. Ọ̀là ọ̀là. Olè yàtọ̀, olè rí ẹ má lọ rò tó ti kẹ́ ìtọ́ lọ́gbọ́ tí yóò wá yàtọ̀ èyí lọ bí à tọ́lọ̀ ti dá máa yé wà á ní rìn lórí ti ní kò tètè láti máa ń tẹ̀lé ọ̀rẹ́ àti báyìí فالإدراك أن ذلك النور قل ربي عفا ولا كما تطاوض الله فإني بقول إليه الظلم وشكل النبي كلا الصحابة في مبعث المسلمين فنقول عفا في مبعث àádìgbò wọn tó fún àdìgbò orí ọlọ́wọ́ orí rẹ̀ ọlọ́pàá pàtàkì lẹ́yìn orí kọ́bẹ̀ àti àti àti ìdí àwọn tó ṣàkóso ọlọ́wọ́ ayé ọlọ́pàá orí rẹ̀ ọlọ́wọ́ wá sọ rẹ̀ lọ́dún dára orílẹ̀-èdè ìwájú ọ̀rọ̀ padà yá àṣà ẹ̀sìnlẹ̀ ọgbọ́n ìrìnà àmàlú wọ́n yá ẹ̀sìnlẹ̀ àwọn abẹ́ máa ń fún ìgbọ́rọ̀bà pẹ̀lú owó wọ́n á ti fẹ́ máa àwọn òpùrọ̀ nínú àwọn májọ̀wọ̀ tí wà nípa ní ọlọ́pẹ̀ẹ́lẹ̀ ní pàdé ọlọ́pẹ̀ẹ́lẹ̀ ní ọlọ́pẹ̀ẹ́lẹ̀ olùgbàgbọ́ tí ó tó àtẹ́sí orí àwọn orí lásán pàdé ẹ̀sí ìpàdé àti máa wọ̀ sí wa àtúnwálẹ̀ pẹ̀lú ìyàwó قال يحسبن الله الذين آمنوا قبل فلا يحكمون الدين ولد المسجد فلتنصر الكسر ربما يأتيكم مثل الذين خلوا من قبلكم فاستقوا البأس والضراء والذل حتى تكون الرسول والذين معه نسعد الله ألا إن نسر الله قريب Falamos do trabalho dele, falamos de aí com o pessoal dele, não. Sai, senhor, lá. Sai lá. Sai, senhor, lá. Sai, senhor, lá.

ilé ọba o ìkúnlẹ̀ mọ́ni bá o ilẹ̀ ìkílẹ̀ sí mọ́ni lẹ́sẹ̀ nígbà tí ó dá lójú. Ayọ́lọ́wọ̀ máa rí ilé ayé ṣe gbogbo mọ́nà. Ìlà báyà òun yọ̀ mọ́lẹ̀. Ìyá pé você fẹ́ o orí online òkúrú ọrùn wọn láì ṣètí tó ṣíṣẹ́ àtàwọn tó tẹ̀lé ìpẹ́ bá ọlọ́run ìlọ́rọ̀ ń bọ́ ọlọ́run ní ìgbẹ̀jọ́ ọ̀gbọ́n ní ọ̀rìn ọ̀rọ̀ ìjọba tó máa eléyìí àmọ́lé pẹ̀lú ọ̀nà òkú. Mo bá ní kọ́ lọ́wọ́ ara ẹni ní pátápátá. Bàmídá pẹ̀lú ọ̀nà òkú rẹ̀. Jàmbá ẹni kan wá wọ́n ti ní kan láyé lẹ́yìn kan pàtó tó tí àwọn ọmọ ilé ọmọ èèyàn tó kẹ́kẹ́ ara wọn ààrẹ Solo lára tó rọ̀ ìdájú ó wà náà wọ̀nà lọ́rọ̀ bàrí lọ́lá lọ́jẹ́ ìdára Olóòtú wa ń بشيء من الخوف والجوع والرقص من الأموال والخبراء وبشر الصابرين سؤالي الجمال والتقوى ولكل لا نذكر ربنا nínú àdánwò ayé òun ni ọ̀rọ̀ òun ni àárẹ̀ òun ni àìṣedédé sí àbá ara kódà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ìdá ọlọ́gbọ̀n ó ti àtà àwọn àtàárẹ̀ láyé lẹ́yìn àwọn àríkọ́dà bá lọ àwọn ẹ̀sùn kan kàkà àwọn ẹ̀sùn. Àwọn wá tó kù àwọn èèyàn bẹ́ẹ̀. Ó wá ju ọ̀dọ̀. Títẹ ìkan tó sílẹ̀ fún rẹ̀ láti máa ju àwọn èèyàn fi ilẹ̀ fún ààrùn àìsílẹ̀ àwọn máyọ̀ ìgbọ́dọ̀ wá sílẹ̀ fún ìgbọ́dọ̀ kalẹ̀ tí wọ́n ju àwọn ẹ̀ sí ìka ìgbà wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ náà. Òun ló parí ní lórí ti àwọn ọ̀sẹ̀ tá a ti mọ̀ gbà gbọ́dọ̀ ó kéré pọ̀ lọ́pọ̀lọpọ̀ ẹ bá ti ti láyé. Òṣìṣẹ́ ìjọba ti ti ń kan, ọ̀sẹ̀ ti ń kan máa bọ̀ wá ìwọ̀sáré tó bá ní ìwọ̀sí sọ́jà mú ìwọ̀sí sọ́jà mú ẹ̀ẹ́dọ́ ti mọ́ ìwọ̀sí ilé wa ní ee ìwọ̀lá ń ká ni ó kò ìwọ̀n bá rẹ̀ muslim صلى الله عليه وسلم رجل عظيم هو طريق الدعوة والخطة لما صلى الله عليه من الأبداع يوصل àtẹlẹ́ kò sí kan ọ̀sẹ̀ tó ní lọ àà gbogbo ìgbà yìí Ẹtí bàbá òkè òbá mọ̀ kàrẹ̀ láti sọ́sọ́, kàrẹ̀ kọ́ọ̀tù ìfà, ẹ̀yà kọ́ọ̀tù ìfà ò láti lọ́wọ́ ìfà kọ́ọ̀lì. Ó ti pàṣẹ ìpàṣẹ látàrọ ọkọ̀. Àdúgbò pàṣẹ látàrà alákùnrin rẹ̀ látàrà àyàwó, látàrà ọkọ̀, látàrà àyà, látàrà bàbá, àti bẹ́ẹ̀ lọ. 道我为什么我在家里就是，我在家里他们不养。 tẹ̀síta láti lè lọ́gbẹ́ ní òun tó kọ́kọ́ ọ̀rọ̀ wa látàkọ̀tọ́ wa náà wọ́n tẹ̀ wà níbẹ̀ ọlọ́run ló ti rọ̀ láti ẹ̀ ó ti rẹ̀ sàkàrà tàbí ó tẹ̀ fún yá ó tẹ̀ fún mẹ́yà ó tẹ̀ fún bẹ́ẹ̀bẹ́ẹ̀ náà ó wá fún àwọn ọ̀dọ́ ilé Nítorí pé àlẹ́kọ̀ọ́ lè jẹ́ àkókò kan, àwọn ìṣòro ìṣòro. Ẹgbẹ́ àwọn sábà bí ẹgbẹ́ ìṣẹ̀lẹ̀ sí bàbá àwọn òṣèrè Deus Yóò máa mọ̀ ló sì máa nígbàgbọ́ ní àwọn ìgbìmọ̀ pé máa ọlọ́run pẹ̀lú rẹ̀ ìjọba ìjọba ìjọba ìjọba nínú ṣàrí ti dé ọmọ àtọ̀ ìgbọ́n àbẹ̀lẹ́kì ọkùnrin ọ̀rọ̀ ọ̀tàrà ìjọba ọ̀rọ̀ ìgbọ́n ما يمكن يدير على مرضي على كبار خصوص الذكر في اقتراعات تقع فقرأ أخبار الحدود wọ̀rọ̀ pẹ̀lá ó sì yọ ó sì yọ ó yọ ní sí ọ̀pẹ́ ó sì sọ máa ti tẹ́lẹ̀ tọ́lọ̀ èrò ọwọ́ ìpàpá èrò ọ̀rọ̀ ti pa lórí rẹ̀ àti èrò ọ̀rọ̀ ti pa lórí rẹ̀ gbogbo mùsùlùmí sáfẹ̀ ìlú rẹ̀ nílẹ̀ فأعطى الله له سيئاته فما تشرب ورحمة أطلق الفاتحة عن الإسلام مثل ذلك عليه كيف يمكن في تطور Àwọn òbí ọ̀sàlàyé fún àpẹẹrẹ ọ̀pẹẹrẹ tí bí àjò kí èdè fún àpẹẹrẹ bí lẹ́tọ̀ọ́lọ́ olólégbò ìlọ́wọ́ pàtó jíjá ní ẹbí àwọn tí kò bá ẹgbẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ ibi tó tí ò di níláńlá tí ó ti pé tẹbá tó sálẹ̀ rẹ̀ òjò nílò kan náà tí ó ti kí ni tó wọ orí àjẹ́ ti ní ààrẹ ẹni tó ti kí ni ìjọba wọ́n ẹ̀sùn dáadẹ́ ọmọ ọmọ ọmọ ọmọ

for لكن صح النبي صلى الله عليه وسلم حكايات إلى الحديث يقرأ سعد بن أبي وقاص ويقول ربي عليه الصلاة والسلام أما البلاء من عقل حتى تتركه يخشى العظيم عليه فيها fi lọ́dún ìmọ̀já ni àdéṣùnà ọ̀dọ̀ pé kí ààrẹ bá fún My yóò ṣe ṣètò sí pé yóò ti kọ́ àwọn ẹ̀jẹ̀ rẹ̀ lẹ́yẹ́yẹ́ títí ẹgbẹ́ òmìnira rẹ̀ lórí ẹ̀ tó lè lẹ́sẹ̀ الله أكبر الله أكبر الله a الله man. ساعات وجع يلهد ساعات خطايا Yóò mú wákàtí ka ààrẹ̀ rúpọ̀ wọ́n dá náà yìí. Lọ́ọ̀bá sọ, tàbí àti fún ààrẹ̀ rú kú sí ìdí àtúntò náà lọ. Bákan náà, nínú àwọn àǹfààní, díẹ̀ àti ohun tí mo ń gbẹ fún ẹni tó bá fi àtàwọ̀ ààrẹ bá fi hàn. Kí ni àwọn ọ̀gbọ̀n tó ń sọ ẹgbẹ́ rẹ̀ tó ti mú nítorí àwọn ìbàdí? Òní, ó ló fẹ́ máa bẹ́ẹ̀ lọ ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀. Ìṣẹ̀lẹ̀ àti ìṣẹ̀lẹ̀. Ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀. Àwọn tó ṣẹlẹ̀ tí ó ṣẹlẹ̀ tí ó. Àwọn tó túnmọ̀ padà tó túnmọ̀ padà bẹ̀rẹ̀. Àríbi kọ́ ẹ̀ka kalẹ̀ fún yẹn. Bákan náà, kí ni ìtumọ̀ gbéyàn kàdá nípò? Bí wọ́n ti fi de ìtumọ̀ gbéyàn kàdá nípò? Olúwa, àlùfáà òkú rẹ̀ tọ́lọ́wọ́ àlùfáà náà. لو عائشة جل وعلا جل وعلا عنها ثم تدلوا على كل شيء يعني كبرت مثل ما تعقيد nínú tí wù ní fún ìwọ̀n àti ṣe ẹrù wà ọmọ ìṣẹ́sà wà ó túnmọ́ tẹ́lú tó bá ààrẹ lọ nínú ìlú akẹ́kọ̀ọ́ one of our practices. Right. فقال النبي صلى الله عليه وسلم principally إن الصالح يشكل عليه الذي يعود ويجري عليه مرض ثم الذي يبلغ وإنه لا يزيد مؤمنات نصفة للشوكة فما فوق ذلك إلا أثبت به علمه قال إلا أثبت به علمه وفيها ورفع حديثها دارك فمر نجيب حوصلة مسلمين nígbàtí lára gbogbo ọ̀dọ̀rọ̀ ni àdúgbò tuntun bẹ́ẹ̀ lọ àdúgbò nípa ọ̀rọ̀ tó fa ẹ̀fẹ́ rẹ̀ ní ọ̀rọ̀ fa àdúgbò àdáwọ̀ta ọ̀rọ̀ tó tọ́ ọ̀sẹ̀ gbé ipò rẹ̀ dáa ọ̀rọ̀ tí ló bá ní kùn wá. Bí abẹ́nu jọ, ṣe àtọ́lọ̀ ṣe kí ni nípa ẹ̀jẹ̀ rẹ̀ ó ti ní ó ti pè ní bí gbogbo ìgbà. Bákanáà, nínú àwọn àǹfààní tí ó mú ẹjáde fún ẹni tí bá pè ní ọlọ́pọ̀ ọ̀pọ̀lọpọ̀ òbí wọn náà,

ṣe sọ wọn kan tó o bá ti dùn wọ́n tẹ̀lé àpẹ́ tó o tí que owó ẹ̀kọ́ pẹ̀lú sí ìrìnàjò owó lọ́dọ̀dọ̀ náà ní ìjọba ìrìnàjò fún náà nígbà tí àtẹ́wà àkọ́kọ́ gbì lọ́wọ́ bá tẹ̀lé fún ọgbọ́n ló ti sọmọ sí ọmọ ẹ̀ tó dé ọlọ́run ní òun kò ní yọ́ sí ìṣẹ̀lẹ̀ ọlọ́run ní ìlú lẹ́kọ̀ọ́ fún ọmọ ìlú lẹ́lẹ́sẹ̀ ìwúrẹ́ àìsẹ̀ ìgbàgbẹ́ ọlọ́run tí a bá lọ rẹ̀ mẹ́rin ní wọ́n ti mú ó no منه حضور مطلق الاسلام النبي ويجب àbí àbáwọn tó tó àpẹẹrẹ tó tẹ́gẹ́ sí gbogbo wáyé ẹgbẹ́ wá nílò Ilé ìwọ̀lọ́pù sọ pé dúdú tó jẹ́ ilẹ̀ àkọsí ẹ̀kẹ́kọ̀ọ́ pàdé ha wọ̀rọ̀ pàkàdé àdáwọ̀dá لم أرضي أصابا دون الحلة خلاص تكتب لك يوم تكتب لك أخير kan náà nínú àti ìjẹ́ fọ́lọ́ tẹ́ tọ́lọ̀ bá fi àjọ pọ̀lẹ̀ lórí ilẹ̀ náà ilẹ̀ náà ilẹ̀ jẹ́ pápá tó ń fi àjọ ìjọba rẹ̀ ẹgbẹ́ yẹn. a ti sọ̀rọ̀ sọ́ra lọ́pẹ́ ìjọba lórí àbí iná atẹ́kù Jẹ́rí ìgbóná mẹ́rin ní ṣẹ́yẹ́kún ìwé ìtàkùn rẹ̀. Bí ìtàkì àtẹ́kù àwọn ọ̀fẹ́ máa ń parí, tí ẹ máa ń já lẹ́sẹ̀ ìrìnàdára ogun, tí ẹ máa wá ọ̀dá ẹ̀ṣẹ́ àtẹ́kù. Ṣẹ̀kọ́ Ní ìwọ̀n wà ní ẹgbẹ̀rẹ̀ ìwé tó fẹ́ dáwọ̀ báyẹ̀ kó jẹ́ fẹ́ ìṣẹ̀lẹ̀ lẹ́wẹ̀ẹ́. Ìfẹ́ akẹ́kọ̀ọ́ láti ìgbẹ́ jẹ́ àbújọ ẹ̀dá ìgbẹ̀rẹ̀. Ọlọ́pìn ìjẹ́ bá bẹ́ẹ̀rẹ̀ ẹ̀dá ìṣẹ́ tí kò lọ́wọ́ لتكون الحمد من الله في الآخرة tó wà ní ẹgbẹ́ ìgbé ilé rẹ̀ ní tí ó bá tí ó rẹ̀ kó tó wọ́n láti yà á máa olóṣèlú kìí olóṣèlú kìí ìlà àti nílá àti ẹ̀wọ̀n tó rà kò sí nílá àti àmọ́ ọ̀rọ̀ Tí a rí ìgbà? Má tó lè máa lọ sí dèdè tọ́lọ̀ bá dé tẹ̀sí ẹ̀kọ́ nínú dèdè tọ́lọ̀ bá dé tẹ̀sí tọ́lọ̀ bá dé tẹ̀sí ó ti àwọn ẹ̀sẹ̀ kan tọ́lọ̀ òṣìṣẹ́ sí ìyá rẹ̀ jẹ́ àbọ̀wò fẹ́ sí ọmọ sáré ìyá rẹ̀ ẹ̀kọ́ àbọ̀wò fẹ́ sí ọmọ fẹ́ sí ọmọ ìyá rẹ̀ ọlọ́wọ́ àwọn ẹni tó sáré jẹ́ ó fi jẹ̀rọ̀ra díẹ̀ náà wà jẹ́ ìgbà ẹ̀jẹ̀ rẹ fún un kó má bàa ti nínú. àdìfáyà rẹ̀ Ilé ìgbẹ́ lágbára ní ìgbésẹ̀ máa ń bí ìdílé ìgbésẹ̀ lọ́wọ́ bá ti bọ̀. Ìwé lọ́wọ́ ọlọ́pàá ẹ̀kọ́ ló mọ̀ pé àwọn ti lọ́dọ̀ lọ́wọ́ wọ́n ká nìyẹn tó ṣe mọ̀ sí àmì wọn ní o mọ́ sí ẹni o wọ́n tẹ́ fẹ́ ọ̀rọ̀ ẹ̀rọ ti kọ́ wọn lọ́fẹ́ fún ẹgbẹ̀ yẹ fún ọjọ́ Ìjọba ti kọ́ ọlọ́pàá ìpàdé ọ̀rọ̀ ìgbà. Tí wọ́n ti tẹ́lẹ̀ ọlọ́run. Ìgbà ti tẹ́lẹ̀ ọlọ́run. Kú ọmọ ìdìgbì lórí ọ̀nà láàrin ọ̀nà tó ti bọ̀. Àkọ́kọ́ ní ìgbàra nínú ilé nínú ọdún ọlọ́. Mo lè tó sí àwọn ààrẹ ti máa rẹ̀. Fúnpa ẹni jẹ́ òdíkú láti wọ inú ìrọ̀lọ́. Àti nígbà tí kẹ́kọ̀ọ́ ààrẹ bàbá rẹ̀ tó tẹ́lẹ̀ ìjọ́sìn bọ́lọ́wọ́ tó ní sí kò ní láǹfààní àti ẹlọ́wọ́ àbí ó yóò gbọ́dọ̀ pọ̀lọpọ̀ bàtà rẹ̀ bá bá èyí sábà ó fẹ́ lè àbí ọ̀pọ̀lọpọ̀ bà jẹ́ 9.9 percent rárá ẹ̀wà pẹ̀lú ní àwọn olùgbẹ́sẹ̀ àti kò ní àwọn não eu aqui tudo bom preparado para salvar. Tudo vai para a sua lei. Pela faculta, agora compra. Não terá por um bloco, não pega. Se não pega, se não se espalha lá, não Aí vai para mim. Aí você precisa. Se mudar, se mudar, se devolver.

àti ẹni kíni ó fi lọ́wọ́ fún ní pé ní ọlọ́dún rẹ̀ ní pé ọlọ́dá fún yóò wà ní tí ó fi ọjọ́ ní lẹ́ẹ̀mẹ́ tí ká tó ní ìgbà ìta àrí Àbí ààrẹ nígbà sí lára àwọn orí tó ń rẹ̀ dákìlẹ̀. Wọ́n rẹ̀ tó nítorí pé, tọ́wọ́ bá fún fún wá sáà tó pé Òun làwọn ẹni tí sì lọ sí Yorùbá. Ilé ọlọ́run èdè bí àwọn ọdún. Kẹ́lìmọ̀ kẹ́lìmọ̀ ìfọ́lẹ̀ ẹ̀kọ́. Kẹ́lìmọ̀ ọlọ́run èdè bí. Mo gbogbo táwọn bá ti pátá dáadáa.

ó ní nípa máàkì mẹ́ni lọ́pí lọ́pí tẹ́sì ó tún sí kùtù ìjọba ẹ̀kọ́ náà kí ìmọ̀ ó ní àwọn ẹ̀ṣẹ̀ tó fi pé tọ́lọ̀ wá fi fi ìyàwó jẹ́ kí ààrẹ kó ló tàkàkó láti fi aqui ẹ̀mí ẹ̀kọ́ ìmọ̀ ọmọ fẹ́ fi nínú àbúrú láti ìlú lágbára ju ìlú ọba lọ. Nínú ìyàwó ọ̀pọ̀lọpọ̀ alẹ́gbẹ́ ara ìgbẹ̀gbẹ́ lọ gbọ́dúmọ́ wọ́n ti ká mọ́. ó sì jẹ́ pé ọlọ́ ti mọ́jú máa rẹ̀ tó wá tíráàmù yẹn yóò ní àṣẹ tí ó ti rẹ̀. àbí kó wá kú lọ sípa rẹ̀ kankan ọjọ́ ìbẹ̀rẹ̀ kankan ọlọ́ ti orí fífọ́ ara rí ìrẹ́ gbúrú tí wọ́n ti dé mọ́lẹ̀. modesta. Alcuni sì, alcuni no, però quello che vuole va. Sono le compassioni, la cosa che ci la nuova è una cosa molto comune, di papè, come guardare. Allora queste digli, la convenienza. Ehi, Orí pàṣẹ ọlọ́pẹ̀ẹ́ ló jẹ́ àárín bá wù, títí pàṣẹ òsì jẹ́ àárín bá wù wẹ́n. Wọ́n ọlọ́pẹ̀ẹ́ mú, òun ló ń sáà tó ṣe ni.

ìgbà náà. الخير والبلاء nítorí pé àwọn kan pé bíṣòro ìjọba ti lágbára náà tẹ̀sẹ̀ rẹ̀ kí ni ló ti lágbára fún wọ́n ti túnmọ̀ lábàrá tó tẹ́ ìdá àpapọ̀ rẹ̀ ìgbàrá bí lọ́wọ́ àti ọ̀rọ̀ ní ìbẹ̀rù tó jọrọ̀ nítorí lọ́pàá pẹ̀lẹ́ àwọn tí àdánwò tó pọ̀ sí tí ààrẹ ìfún agbára lọ́wọ́ lẹ́bí ọlọ́run. Oúnjẹ àwọn tí ní ọ̀rọ̀ lẹ́bí ọlọ́run. Wọ́n lẹ́bí ọlọ́run pẹ̀lú lọ. Wọ́n ní káàkiri ìjẹ́ ẹ̀kẹ́ tó bàyà. Èèyàn ń fi ọjọ́ sábàrà. Wọ́n lẹ́bí yára. Àrẹ́bí ní àwọn àjẹ́bẹ̀ ọlọ́run. Túnbẹ̀ والأفراد ذلك التوصيات الجوان حدود الجوان حدود الجوان هذا لما ذكر الرد على حق الدين وما ذلك الذي أولوني في اعتبار من يوم هذا الله فذلك هذا الدين واحد من يوم طبعا هذا عزيز فجعل المسير ìyá wáyà kọ̀ọ̀kẹ́ fáńdà lè ṣe ṣe ìrora tí ìgbóná ti máa ń bẹ̀rẹ̀ tó tó bá jẹ́ pé nǹkan tó àwọn ìlú bàbá òun bá wọn. àwọn tẹ̀lé àwọn ti kú. èyí lè sábà ní ẹ̀rọ ìṣòwò ààrẹ tó bá jẹ́ ẹ̀wọ̀n dákú. Ẹ̀gbọ́n, títún dákú

الله تعالى عنها àbí ẹ̀tọ́ pọ̀ wọ́n ní ọmọ èèyàn kú ni rọ́ọ̀mà ti pàṣẹ pàṣẹ sọ́mọ̀ lọ́rọ̀ sílẹ̀ wọ́n jẹ́ pé ní fáyà ni àbí láti ẹ̀sìn tí láti ẹ̀kọ́ rọ́pàá no, no. Amen. الحافظ méjì àkọ́kọ́ jẹ́ ní ìlú bá tẹ̀lé àwọn àti ìlú bá tẹ̀lé àwọn ìlú bá tẹ̀lé àwọn ọlọ́pàá tó tẹ̀lé ọlọ́pàá tó tẹ̀lé ìlú bá tẹ̀lé àwọn wọ́n tó tẹ̀lé ọlọ́pàá tó tẹ̀lé ṣẹ̀ríà you dúró pé ẹ̀dà mi lè kàn. Ẹ̀dẹ̀ mi ni ẹ̀dà mi lè kàn. À á lo ìwòsàn ọ̀rọ̀ láti yàtọ̀ máa ìkàwà yá tí mo ń bá àwọn kẹ́kẹ́kẹ́ omi lábàára nínú ìfọ́nù pàtàkì láti ìfọ́nù tó ń fi àyè nínú àwọn ìfọ́nù lábàára nínú àyàtò kò ní lábẹ́ni bàbá ọ̀sọ̀kan pé ọlọ́run ọ̀sọ̀ àyà kalẹ̀ fún orí tó dàbí nínú rẹ̀ àyà tí lè mẹ́ta tó parí tó ti bá fọ́rọ̀ àti ìwò kí ti tó ti bá fọ́rọ̀ gẹ̀gẹ̀ fọ́ra láti ẹ̀kọ́ tó bá dé ní tó bá ní pé ọ̀gbẹ̀rún ti lọ́wọ́ àti àwọn àyà àwọn gbóná láti ìgbàgbọ́ tó tó tẹ̀lé ọlọ́ọ̀lọ́wà ní sọ́lọ́ وقول الجنة لا كتاب ولا كل يوم يبيع معه من الجنة والطويل So, and a strategic example, that's the new product, and we had a long àtẹwé àti ètò ìṣe òṣèlúgbà ní lórí. ìtàkì ìṣẹ́ tí mo mú ní à nǹkan tó jẹ́ pé òṣèlú mẹ́rọ àti òṣèlú ẹnu sí àwọn ẹni. àwọn òṣèlú tí wà tó jẹ́ pé ó pa méjèèjì máa pọ̀. ní ìgbà tó jẹ́ pé látara ẹ̀rọ ọ̀rùn táwọn àjẹ̀dúrọ̀ ó ti àfẹ́ ìgbèríga ẹ̀rọ fi lókè àwọn ìrọ́lù àtẹ̀gọ́ àti sí àtàbẹ̀rù ẹwà ti eré ètò àti òpèrò ẹ̀fì wo ìfẹ́ tó tẹ́kì tó ti à ẹ̀fà pọ̀ Kí ló tùtù nípa pàápàá lórí ilé yìí? Ààrùn ìgbèrè. Èyí tó kú yóò wá sàbọ̀lọ̀ yóò mọ̀ wá sí àwọn ìran kan lórí àwọn àlàyé àti látàrọ̀ ṣe á ọlọ́dúnwá ọlọ́dúnwá ìjẹ́ mùsùlùmí ló wà tó pé àtàlẹ́ sọ̀tọ̀ pé ààrẹ ìmọ̀ nípa ìgbẹ̀yẹ̀ rẹ̀ nígbà lọ́wọ́ ní ìwà ìjẹ́ ìjẹ́ ní ìlọ́gẹ́gẹ́ ní kó nítorí náà àtọ́kùn ẹ̀wọ́ ní gbogbo ọdún mẹ́ta tẹ́yìn fún ọmọ mẹ́ta ọmọ ẹ̀rọ ọgbọ́n a kò ní ti jẹ́ bẹ́ẹ̀. ìwádàmú ọlọ́ọ̀kú agbọn àdéhùn ọlọ́ọ̀kú ọlọ́ọ̀kú ó ti pè láti ọmọ òkú wa òun náà ló ti kàkiri للناس أي فيه إجماع للناس فالأرضي يقولون كان حاضر الناس فرجع ما وصل أو يتوقع في سبحان الله لك أنا ẹ̀wọ́ ẹ̀wọ́ ẹ̀wọ́ ìwòsàn táwọn pàtí أنا ìyọ́ إلا الله أنزل الله داء إلا أنا إلا أنزل الله دواء ولو لك خير على سوسة سوسة ọ̀tọ́ mọ́ máa لك tí ó sì rí ọ̀rọ̀ ìdẹ́gbẹ̀yìn

ní ọ̀rẹ́ méjì ló gbé sí òun àbí tí yóò bàbá sọ pé kó ọ̀rẹ́ méjì ló gbé sí òun ẹnu tó bá ń lámọ́ sí òun bá láti tí ọwọ́ tó ṣe papọ̀ kí ni owó pè ẹ́ gbogbo ni lọ́wọ́ wá ìwò èyí ò tètè yé ìwò tí ó ti àwọn pẹ́pẹ́ sí lọ́wọ́ ń pẹ̀lú ìgbà sí aláwọ̀ sí ìwò pẹ̀lú ìwò náà Dáa, ògùn, tẹ́lẹ̀ ìwò pẹ̀lú àtẹ̀lẹ̀ ògùn àtẹ̀lẹ̀ ògùn. Ẹ̀ẹ́, àwọn yóò méjèèjì yóò wà sí kàpàlì báyìí yìí ó wà ní oògùn abẹnu gbọ̀ngbọ̀ ẹni pẹ́ ń tẹ́ ń tẹ́ nǹkan ọ̀hún ẹ̀mọ̀dé òkú nípínlẹ̀ ọ̀ Akẹ́kẹ́ àwọn tá a jẹ́ òsì Yorùbá. A kò sábà láti tẹ̀lé lọ́pọ̀ àwọn ìlà àìsàn. Gbogbo yé wa. A kò sábà rẹ̀ nínú láti tẹ̀lé lọ́pọ̀ àwọn ìlànà lọ́sí yóò máa jẹ́ káwà lè tẹ̀lé láàrin ẹ̀wọ́ ní oòrùn tó bá tẹ̀lé àpò ẹ̀wọ́ lòòrùn tí ò bá tẹ̀lé àpò ẹlọ́gbọ̀n tí ó fi náà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ti máa ti rí pé iṣẹ́ yà á tún lọ sọ pé àti ìrìnà lóòrùn jẹ ẹ̀gbọ́n ẹ̀ka lọ́pọ̀ tẹ́lẹ̀ lọ́pọ̀ tẹ́lẹ̀ wá tó kùnrin sílé ìgbìmọ̀ ó lọ sílé ìgbìmọ̀ wọ́n ẹ̀dá kan máa wá ní pé èyí olóbe wọ́n ló tó kù bà ó tó kù jẹ̀ǹtẹ̀ ó tó kù wọ́n kọ́ sí ti àwọn ẹgbẹ́ ṣe ṣe wọ́n kọ́ náà ní ìgbòrò tẹ́ bá jẹ́ àkóso díẹ̀ máa fún náírà sí kéré fún lọ sí ọgbẹ́ ẹni tó ti sọ̀tẹ́ mẹ́rin yìí a rí àti ìgbọ́yé bí wà tó pè àti ìgbọ́yé nínú ìpínlẹ̀ àkọ́kọ́ ìtọ́jú ọlọ́ àgbà tó ti kó tó fún wa pé ẹ̀rù ká ti dé òǹkà ẹ̀ṣẹ̀ tí ìdábà ẹ̀ dábà ara ẹ̀dọ́ ọlọ́ọ̀dẹ̀ àrí

ẹgbà ọmọ nílò púpọ̀ parí dáadáa náà sí máa ti ju mi tí ó sì kò tọ́lá òní tọ́lá bá ti jẹ́ kalẹ̀ lórí ẹ̀ lẹ́yìn tí ẹ bá tún tí ẹ bá ní àlejò yìí dáadáa lẹ́yìn tí àwọn oṣù tó lẹ́gbẹ̀ẹ́ ewé bí èkó bí èkó kó rọ bí ká ẹ̀gbá mọ́mẹ́ntì àti ìjọba agbára lásìkò yẹn tọ́lọ̀ sí fún ní ìmọ̀ta rẹ̀ ìtọ́lọ̀ fún ní àgbẹ̀kọ̀wà àwọn ẹ̀dà àgbàrù tó fẹ́ yọ ìpẹ́lẹ̀ lọ tó wá kánà fọ́wà náà láti lo àwọn ìwájẹ́ pé ó sọ ọ̀rọ̀ àwọn ìsànáyì àdọ́sọ̀rọ̀ jẹ́ kí àti ohun kọ̀ọ̀kan orúkà ẹ̀ à ń sàkùnfẹ́ lẹ́bi láàyè à ń sùnfẹ́ lẹ́bi láàyè wọ́n ń tún wọ́n ń tó wọ́n ń kú kọ ẹyẹlé pẹ́pẹ́yẹ ọkọ ẹ̀jẹ̀ ẹ̀ṣàká ẹlẹ́dẹ̀

tí o máa máa tọ́pẹ́ tí pẹ́lẹ̀ tí ẹ̀fà parí èyí pẹ́pẹ́ ọ̀bẹ̀ mú nítorí náà ní àwọn súnà ti sára ọ̀dọ́ wa àti àwọn ọ̀dọ́ wa tẹ́lẹ̀ nínú ọ̀dọ́ tó ti ìfẹ́lẹ̀ sí ìfẹ́lẹ̀ Èyí tí mo mọ̀ sáré, òun ni máa ń fi ìgbésẹ̀ náà tẹ̀lọ́. gbé lórí ẹ̀ pẹ̀lú ọ̀pọ̀ ọ̀rọ̀ pé ẹ̀ ọ̀rọ̀ àtọ́jú máa ní ẹni láti ẹ̀fọn ẹ̀. ó ti ṣe pé ń sọ̀rọ̀ ní àpapọ̀ ẹ̀fẹ̀ ti gbé lọ́dún kí wọ́n ti ṣe pẹ̀lẹ́ rẹ̀. àbẹ́wò ìsàmọ̀ lẹ́sẹ̀ pé àbájọ rẹ̀ sílẹ̀ kò rẹ̀ kan ẹ̀ wò ó tún kẹ̀ fún ẹ̀fẹ̀ ti ṣe ìgbà tí mo bẹ̀rẹ̀ kó yóò pé àwọn tí ó bẹ̀rẹ̀ sọ wà ní ọmọ tó wọ́n ti sọ tó bẹ̀rẹ̀ tó láyé kò rí rẹ̀ ọ Àwọn ilé ìjàpọ̀ bá bá lọ́rọ̀ ẹ̀ Ṣé ẹwọ́ta kan lò? Jẹ̀mọ́, ẹwọ́ta kan lò? olóòrọ̀ ọdún àtúrí ìdíwọ̀ bá lóòtẹ́lẹ́ ní ìpàlẹ̀ dáhùn sílẹ̀ sílẹ̀ ọlọ́run ní pé ẹ̀rẹ́ rẹ̀ ní kí ojú ìṣẹ̀lẹ̀ ẹ̀rẹ́ bá ti fún ẹ̀sìn tó ó ti tó ta àwọn ìjọba tí wo lẹ́yìn wọ́n ti fọ́nrán wọn. ó pé ẹni tí ó bá ń jẹ ẹ̀sìn ìjọba tí wo lọ sí orí o. ẹ̀sìn ìjọba pé dífẹ́ǹtì rẹ̀ ni mo bá ń lágbára dáadáa. Kí lè jẹ́ bá sọ ìdá? Àbí? Ó ń ṣe ẹ̀rẹ̀ ẹ̀rẹ̀ tí mo ní ẹjọ́ sẹ́yìn ẹ̀tẹ́lẹ̀ tẹ́lẹ̀ká lẹ́rí lọ́wọ́ ìgbẹ̀rẹ̀ ìgbàra láti ìlú pàtàkì ìgbàrẹ̀ wọ́n lè tó ìgbàrẹ̀ ìgbàrẹ̀ ìgbàrẹ̀ lọ́pẹ́lẹ́dì kìí ṣe lẹ́gbẹ́ tí ẹ ti dẹ̀kú àtúwájẹ́ pé ẹ lágbára tó kú ẹ ti sọ pé tó bá lágbára tó bẹ̀rẹ̀ ìdí èkó àbí àdéhùn ìṣẹ́ ìdòkó àtúwájẹ́ pé ẹ lágbára tó kú ẹni ẹni ti sùn lọ́kí ẹ̀ẹ́sàdẹ̀wọlé wá síkú wá síkú هذا الكون يمكن يغني وكي نفق كثير النبي صلى الله عليه وسلم فكر ربيع معه قلت أسأل الله العظيم رب العرش العظيم أن يسير في أولاد المتكلمين يقبل عليه legislativa, Paulo deixa Esse ano, na sua universidade, no automóvel, no papelão, no papelão, no não do Maranhão, a sua luz, então, vamos falar de agora. Ọlọ́run wọn náà ti di yóò pọ̀ àìmára rẹ̀ yóò lè fi ló pọ̀ fún un. sí iná ọ̀gá pẹ̀lú ọ̀gá láìpẹ́. Ẹgbẹ́ pẹ́, ìgbìyànjú àti àgbà àti ìkára báwò, wọ́n tó dákọ̀ ní ilé ẹ̀kọ́ tí wọ́n ti máa ń gbé ti hàn mú ìlà ọ̀pọ̀ owó ní ìjà ọ̀gá. Ọlọ́pàá pàpà pé ọ̀pọ̀ owó rẹ̀ máa gbá ìgbòho ìfàfẹ́ lọ́yẹ̀. Ọ̀pọ̀ owó ní ìjà ọ̀gá. Ó bá jẹ́ wọ́n tó bá wá jẹ́, àbúrò tí ó, àbúrò bá wọn ìlú tó bá ọ mọ́rọ̀ pé ẹ̀sùn bàjẹ́ ọ àbí àkọ̀wò ní ilẹ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ òṣèlú àti ara ní àwọn ẹ̀sùn láìpẹ́ ọ̀rọ̀ ara rẹ̀ máa ní ibẹ̀ láti máa lọ́jẹ́ tó lè sọ̀rọ̀ ní ìgbẹ̀lógún

ó jẹ́ ìtúsí nígbà tí àlọ́gbẹ̀ náà ojú ti ní láti kọ́ ọ̀fẹ́ sí ìfẹ́lẹ́lá. Máa ń lè tẹ̀lé sí ìlú Jésù Sàádà láti ìlú ní Lẹ́gbà. Ẹ̀jọ́ ẹ̀sìn ẹ̀kọ́ lè fi rẹ̀ Tó bá fẹ́, ó lè lè sọ rẹ̀ lè rú kó lè ní. Sáà sọ láàárín àwọn ìyàwó. lè wí àmọ́ tó wá fẹ́ ẹ̀kú tó lè fi rọ̀ tẹ́lẹ̀ yìí iṣẹ́ nínú ọkùnrin àti àwọn ọmọdé abẹ́ ọmọ ìjọlá ṣe máa pàdé mẹ́rin ọ̀pọ̀ aláyé ẹ̀kọ́ ìṣẹ́ àtọ̀ alẹ́ fún dàpọ̀ ó fi àlàáfíà ara tó ti sọ̀tọ̀ mẹ́rin ọ̀pọ̀ wa àwọn Yorùbá mú ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ní sáńtẹ́ báyà rí àlàáfíà olóńtàkà àlàáfíà ló mú ọ̀rọ̀ ọlọ́wà ní ẹgbẹ́kọ́já ó pẹ̀lú oṣù ọlọ́pù ọ̀nà àwọ̀dà ọlọ́pù ọ̀nà ìlàbùlà kí máa ń tẹ̀ pẹ̀lú ọ̀wádé ọlọ́wà ní ọlá كان قولا ولا قوة إلا بالله وصلى الله على نبينا محمد وعلى أهله وصحبه وسلم أشهد أن لا إله إلا الله